látòrí ayélujára Ruth Ọlájídé ni orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá afrif kéde àlàyé sáà kọkànlá abínibí fún àgbáyé ni àkọlé sáà ọdún yìí ti african international film festival afrif èyí tí ó wà láti mọ̀ sí nípa àwọn aṣáájú nínú ìmọ̀ ẹ̀rọ ti òde òní nínú eré sinimá ṣíṣe tí yóò wáyé ní ọjọ́ kẹfà sí ọjọ́ kejìlá oṣù tí ó ń bọ̀ ìkéde yìí ni ó wáyé níbi ìpàdé pẹ̀lú àwọn oníròyìn olùdásílẹ̀ àti olùdarí ayẹyẹ náà chioma ude wípé sinimá ṣíṣe ti gbòòrò sí ní ilẹ̀ adú adúláwọ̀ ní ìwọ̀n ogún ọdún sẹ́yìn pàápàá jùlọ sáà yìí ni a ó fi ṣe láti rọ àwọn ènìyàn láti mọ̀ sinimá ṣíṣe pẹ̀lú ìtàn sísọ ní ilẹ̀ adúláwọ̀ àwọn agbẹnusọ ti ọdún yìí ni àwọn ọ̀gá àgbà nínú eré sinimá ṣíṣe láti orílẹ̀-èdè Nàìjíríà Kenya United Kingdom Morocco àti United States of America ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án Brandy wà ní ilé ìwòsàn látàrí àìlera rẹ̀ gbajúgbajà olórin àti òṣèré Amẹ́ríkà ni Brandy Ryan Ryananowo Wood tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Brandy tí a mọ̀ pẹ̀lú àrà ọ̀tọ̀ àti ohun orin ni a gbọ́ wípé ó wà ní ilé ìwòsàn látàrí àárẹ̀ ráńpẹ́ tí ó mú ní ilé rẹ̀ tí ó wà ní Los Angeles máa jẹ́ kí ẹ mọ bí ó bá ṣe lọ pẹ̀lú ipò tí ó wà àti bí ara rẹ̀ bá ti yá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àwọn ìdílé ọba ti ilẹ̀ Britain kéde ayẹyẹ ìfọbajẹ. àwọn ìdílé ọba ti ilẹ̀ Britain kéde ayẹyẹ ìfọbajẹ àrẹ̀mọ wọn ọba Charles kẹta àti ìyáàfin rẹ̀. ìkéde yìí jẹyọ nínú àtẹ̀jáde orí ẹ̀rọ ayélujára wọn. àwọn ìdílé ọba wí pé ayẹyẹ ìfọbajẹ yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2023 ní Westminster Abbey ibi ayẹyẹ yìí ni ọba Charles yóò ti gba adé pẹ̀lú ìyáàfin rẹ̀ ọba tí ó jẹ pẹ́ jù olórí ìyáàfin Elizabeth pa ipò dà ní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án tí ìsìnkú rẹ̀ sì ti wáyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká Rico Suave ti papòdà a gbọ́ pé ìlúmọ̀ọ́ká òṣèré àti olórin ni Rico Suave tí a gbọ́ pé ó ní ìjàmbá ọkọ̀ tí ó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní ilé ìwòsàn ti ṣe aláìsí àwọn alábò alábòójútó rẹ̀ sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ nígbà tí ó ń jẹ̀rora wípé ẹ ǹlẹ́ o gbogbo ènìyàn Rico Suave kò lè lo ìtàkùn ayélujára rẹ̀ ní àkókò yìí nítorí ìjàmbá ọkọ̀ tí ó ní tí ó sì wà lórí ẹ̀rọ agbẹ́mìíró ní báyìí tí àwọn dókítà ń sa ipa wọn lórí ẹ̀ a rọ̀ yín láti máa fi àdúrà ràn lọ́wọ́ ìròyìn ìjàmbá ọkọ̀ náà ni a ti kọ́kọ́ gbọ́ láti ẹnu akẹgbẹ́ rẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Alex Unusual nígbà tí ó rọ àwọn olólùfẹ́ pẹ̀lú àwọn àwọn aládùúró tì láti fi ìlú mọ̀ọ́ká náà sínú àdúrà ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ó ti padà ṣe aláìsí kí olúwa tẹ̀ sí afẹ́fẹ́ rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà holocaust pé kanye west ilé ìkó nǹkan ìṣẹ̀ǹbáyé sí holocaust memorial museum tí ó wà ní united states ti fèsì sí ọ̀rọ̀ kòbákùngbé kanye west léyìí tí ó pẹ̀lú ohun tí ó ṣokùnfà ìdádúró lórí ìtàkùn ayélujára instagram àti twitter rẹ̀ nígbà tí wọ́n pè é láti dá a lẹ́ lẹ́kọ̀ọ́ nípa àwọn èròǹgbà àwọn Júù. Nínú ọ̀rọ̀ aṣojú Holocaust kan láìpẹ́ yìí ni ó ti wí pé a rọ̀ ọ́ láti kàn sí wa ní Holocaust Museum ní Los Angeles láti ní òye bí ọ̀rọ̀ lásán ṣe lè dá rògbòdìyàn sílẹ̀. Ọ̀rọ̀ lásán náà ni ìbẹ̀rẹ̀ Holocaust nígbà náà lọ́hùn-ún kí ó tó di jàgídíjàgan rògbòdìyàn ti àwọn ẹlẹ́sìn àti ìdánilẹ́bi tí ó ṣe okùnfà ikú àwọn ará Júù mílíọ̀nù mẹ́fà. A ó rántí pé wọ́n dá Kanye West ní ẹ̀bi fún ọ̀rọ̀ kò b Òbákùngbé tí ó sọ tí ó sì halẹ̀ mọ́ àwọn ará jù nínú gbọ́nmisí omi òtó tí ó wáyé láàrin òun àti Diddy ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún Simi kéde fọ́nrán orin rẹ̀ tí àkọlé rẹ̀ jẹ́ loyal ìlúmọ̀ọ́ká olórin àti òṣèré Simi ti kéde wípé fọ́nrán orin àjọṣe rẹ̀ loyal tí ó ṣe pẹ̀lú Faith yóò jáde ní ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹrìnlá oṣù tí a wà yìí fọ́nrán tí ó fi sí orí ìtàkùn ayélujára rẹ̀ ni a ti rí ìlúmọ̀ọ́ká ẹni olúwa Adéolúwa gẹ́gẹ́ bí oníròyìn ilé ẹjọ́ tí ó ń jábọ̀ ẹjọ́ rògbòdìyàn kan tí ó ń lọ lọ́wọ́ pẹ̀lú àwọn ènìyàn lóríṣiríṣi ní ìta ilé ẹjọ́ náà gbajúgbajà olùdarí eré àti orin Kẹ́mi Adétìbá ni ó darí fọ́nrán náà. It looks like we're all going to be here till 9am when this case is finally going to happen. Even me, I'll be there with my suit and tie. Until then, over to you. lẹ́ẹ̀kẹrin Black Bones fi ohun orin tuntun Back in Uni sílẹ̀ ìlúmọ̀ọ́ká olórin Black Bones tí a tún mọ̀ sí Emka the Stallion tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe àgbéjáde orin àdáṣe rẹ̀ kan tí ó pè ní Back in Uni ní ọjọ́ keje oṣù kẹwàá lára àwọn orin rẹ̀ tí ó fẹ́ gbé jáde ni àkọlé rẹ̀ jẹ́ Propaganda tí yóò gbé jáde ní ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ti ṣe fọ́nrán orin náà fọ́nrán náà jẹ́ eléré tí ó sọ̀rọ̀ lórí àgàbàgebè ìfẹ́ àti ìjákulẹ̀ ní ọ̀nà tí kò le òun àti gbajúgbajà Ìkẹjà olùdarí Alex ni wọ́n jọ darí fọ́nrán náà. Heart broken Lekki, only got feet to protect me. All the lies I told them girlies, goddamn I'm way too reckless. My girlfriend way back in uni ẹlẹ́ẹ̀kẹta Kylian Mbappe di ẹni tí ó ní òǹkà àgbáwọnú àwọn tí ó pọ̀ jù ní UEFA Champions League gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù tí ó dára jù agbábọ́ọ̀lù ti ìlú Faransé tí ó ń gbá bọ́ọ̀lù ẹsẹ̀ wájú fún ẹgbẹ́ Ligue club Paris Saint-Germain àti ìlú Faransé ti di aṣáájú nínú àwọn agbábọ́ọ̀lù sínú àwọn ti PSG fún UEFA Champions League pẹ̀lú ayò àmì mọ́kànlélọ́gbọ̀n nínú ìdíje mẹ́tàdínláàádọ́ta ọpẹ́lọpẹ́ àmì ayò rẹ̀ sí Benfica Saka léyìí tí ó já wípé ó ti la ẹlẹ́sẹ̀ iwájú ti PSG tẹ́lẹ̀ Edison Cavani tí ó ní àmì ayò ọgbọ̀n nínú ìdíje mẹ́rìnléláàádọ́ta ní ọdún méje rẹ̀ nínú ẹgbẹ́ náà a ti ń gbọ́ wípé ó ṣeé ṣe kí Mbappe kúrò ní Paris Saint-Germain lọ sí Real Madrid ní oṣù kínní ọdún 2023 kò ì tí ì dá wa lójú ṣùgbọ́n a ó máa jẹ́ kí ẹ mọ bí ó bá ṣe ń lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì DJ Khalid sí wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ nípa àjọṣepọ̀ òun àti Burna Boy gbajúgbajà olórin DJ àti olùṣe orin Muhammad Khalid tí a mọ̀ sí DJ Khalid tí ó kọ́kọ́ gba àmì ìdánimọ̀ ní àwọn ọdún 1990s ni ó lu ìtàkùn ayélujára rẹ̀ láti sin wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ wípé òun àti African Giant Burna Boy yóò ní àjọṣepọ̀ orin tí ó tẹ̀lé àṣeyọrí tí ó làmìlaka lórí àwo kẹtàlá God Did tí ó ṣe pẹ̀lú Lil Wayne Rick Cross Jay-Z John Legend àti Friday DJ ìlú Amẹ́ríkà ni ó ti fi àwòrán àti fọ́nrán tí ó yà papọ̀ pẹ̀lú Burna Boy sí orí ìtàkùn ayélujára rẹ̀ ó wí pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ Burna ṣe ó wú mi lórí màá ṣe àlàyé tí ó bá yá àwa pàápàá ti ṣetán fún wọn nítorí wípé àjọṣepọ̀ àkọ́kọ́ rèé láàárín àwọn òmìrán méjèèjì ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní made in Lagos di àwo àkọ́kọ́ ti ilẹ̀ adúláwọ̀ tí ó pẹ́ jù nínú àwọn àwo tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn ní àgbáyé orin made in Lagos láti ọwọ́ Wizkid di àwo àkọ́kọ́ ní ilẹ̀ adúláwọ̀ láti lu ọgọ́rùn-ún ọ̀sẹ̀ lórí pẹpẹ orin àgbáyé tí ó já sí wípé ó kù ọ̀sẹ̀ mẹ́ta sí tí orin náà yóò fi ní àǹfààní láti wà níbẹ̀ fún ọdún méjì gbáko bákan náà ni ó jẹ́ orin tí ó pẹ́ ní òkè jù lórí pẹpẹ ti orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì ti kọjá orin Fẹlá the black president tí ó lo ọ̀sẹ̀ márùndínláàádọ́ta orin made in Lagos wá láti ọwọ́ gbajúgbajà olórin Ayọ̀dèjì Balógun tí ó gbé jáde ní ọgbọ̀n ọjọ́ oṣù kẹwàá ọdún 2020 láti Starboy Entertainment àti RCA Records tí ó sì ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn olórin bíi Skepta Thames, Burna Boy Elamine Justin Bieber àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó jáde ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2021 kò ní jù báyìí lọ fún àjábálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí Ruth Ọlájídé ni orúkọ tèmi ó dàbọ̀.